olówó ti ìlú òwu abẹ́òkúta tí ó wàjà ọba adégbòga dòsùnmú ni ó wàjà ní ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún 2021 wọ́n ṣe àpèjúwe ọba náà gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń mú nǹkan rere ṣẹlẹ̀ tí ó sì mú ètò ọ̀tun gbọ́nú ètò ìlànà lọ́balọ́ba àti tó sì fẹsẹ̀ àlàáfíà múlẹ̀ láàrin àwọn ènìyàn rẹ̀ nígbà tó wà lókè pẹ̀ láti ṣe àjọyọ̀ ìgbé ayé rere tí olówù náà gbé ìgbìmọ̀ àwọn olóyè Òwu ṣàlàyé pé ètò ọlọ́jọ́ mẹ́ta náà ni wọ́n gbé kalẹ̀ láti ṣe àfihàn àwọn ìbùkún ribiribi tí wọ́n ti rí lásìkò ọdún mẹ́rìndínlógún tí olówù náà fi jẹ ọba olówù kó tó di pé ó sílẹ̀ ọlọ́run lọ alága ìgbìmọ̀ tó ń ṣe agbátẹrù ètò ayẹyẹ náà àti ó ti ń ṣe jagunmólú ti Òwu Abẹ́òkúta olóyè Rotimi Ọlásọdé Martins ṣàlàyé pé ipa rere tí kábíyèsí Olówu gbé nígbà tó wà lókè pẹ̀ pàápàá lásìkò tó ń darí ìlú Òwu ni wọn kò ní gbàgbé ń ṣàlàyé pé ètò náà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú sísọ rere nípa ìwà rere tí kábíyèsí náà gbé nígbà tó wà lókè pẹ̀ ní ọjọ́ ẹtì ọjọ́ kọkànlélógún oṣù tí a wà yìí níbi tí àwọn ọmọ ìlú Òwu lọ́kùnrin àti lóbìnrin yóò ti parapọ̀ láti sọ rere nípa ti kábíyèsí náà lẹ́yìn èyí ni wọn yóò ṣe ètò ìsìn onígbàgbọ́ àti ti àwọn ẹlẹ́sìn mùsùlùmí láì yọ àwọn ẹlẹ́sìn àbáláyé sílẹ̀ ní ọjọ́ sátidé ọjọ́ kejìlélógún oṣù kínní níbi tí ó ti ṣe ìsìn ìdúpẹ́ láti mọrírì ìgbé ayé tí kábíyèsí náà gbé ètò náà ni wọn yóò kásẹ̀ rẹ̀ nílẹ̀ níbi ètò àkànṣe ìsìn ìdúpẹ́ kan ní ìjọlọ́run tí kábíyèsí ń lọ nígbà tó wà lókè ìpẹ́ níbẹ̀ sì ni gbogbo ọmọ ìlú Òwu àti àwọn àlejò yóò ti parapọ̀ láti fi ọpẹ́ fún Ọlọ́run fún ìgbé ayé rẹ̀ tí kábíyèsí náà gbé nígbà tí wọ́n tún sọ̀rọ̀ síwájú sí àwọn ọmọ ìgbìmọ̀ olóyè tìlú òwú kan sára sí ipa rere tí kábíyèsí náà fi lélẹ̀ kí ó tó sílẹ̀ ọlọ́run lọ. ìgbìmọ̀ àwọn olóyè òwú nígbà tí wọ́n ṣàlàyé pé ìdílé mẹ́fà ni oúnjẹ ọba olówú ṣàlàyé síwájú sí pé lẹ́yìn tó má ti ṣe ètò ìmọrírì fún kábíyèsí tí ó gbéṣẹ̀ náà tán ni wọn yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yan ọmọ oyè tí yóò jẹ olówú tuntun ní ìlú Abẹ́òkúta wọ́n sì parí gbogbo ìgbésẹ̀ náà kó tó di pé òpin ọdún tí a wà yìí kí ó tó dé nílùú àbẹ̀òkúta yẹmi dálẹ́mọ́ ló jábọ̀ ìròyìn